أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نفع أحمده على جميع أطفاله وأشكره على واسع اقباله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته ọba tó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ èyí tẹ̀sí nínú tí a ọba ti kà tí a fa Abdulbari al-Maqdisi ọlọ́wọ́ kí ó yọnu sí ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe kẹ́yìn a nínú kìtàbù pọ̀láà a ṣe àlàyé lórí àwọn introduction lórí àpọ̀lá kí ni pọ̀lá èwo ni òjọjú nínú pọ̀lá èwo ni ètò bá ṣẹlẹ̀ àṣìlò hikma tí ń bẹ nínú tẹ̀sírí ọ̀pọ̀lá àti àwọn ọlọ́pàá ìjọba nínú àwọn ìdájọ́ ọ̀pọ̀lá tí a sì kọ́ ata àdìsí alákọ̀ọ́kọ́ tí a fà mú wa nínú tíra náà ó ní àdìsí Abdullah ibn Umar bẹ́ẹ̀ náà la ka àdìsí ẹlẹ́ẹ̀kejì àdìsí tí a gbà wá láti ọ̀tọ̀ Fatima binti Qais ṣùgbọ́n àsìkò kò pọ̀ wá lẹ́yìn láti ṣe àlàyé lórí àdìsí náà torí àdéhùn yẹn náà ni a ó ti bẹ̀rẹ̀ lẹ́yìn. àdéhùn yẹn àǹfààfìmá bìntì fẹ́yì أن أبا عمرو بن حفص طلقها عن بكة وهو غادر أبا عيسى ولا في أبا فاطمة وما قيس وني أبا عمرو بن حفص في كنسي أقارب ọ̀nàkọ̀há ẹ̀ǹtàjà ọkọ̀ sílẹ̀ ní pátápátá wọ́n ń wọ̀ gbọ́rọ̀ létí sọ́jọ́ pé kò sí ilé ó wà lórí ìrìn àjò òní ó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ pátápátá. Bàbá àmúrú Ibn Hafs orúkọ rẹ̀ àwọn ọmọ orúkọ rẹ̀ Abdulhamid ó ní èyí tó pọ̀ nínú àwọn olùmọ̀ wípé ó ó ní Abdulhamid àwọn míì Ahmad orúkọ rẹ̀ bẹ́ẹ̀ làwọn míì tó sọ pé orúkọ rẹ̀ ó náà ní kúmíà rẹ̀ èyí pé wọ́n mọ́ fún pọ̀ ní ìjú Hasan ìyàwó ní kíkọ̀ pátápátá lè jẹ́ pé kò sí àǹfààní láti lè dá padà mọ́ torí pé kíkọ̀ ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ jẹ́. so kẹ́lìmà ọ̀nàpàá àlùbákà ní ìwáyà mi ó ní ọ̀nàpàá àlàáfíà ó kọ̀ sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kì í wá ṣe pé ó túmọ̀ sí pé ẹ̀ẹ̀kan ló ti mẹ́ta yẹn papọ̀. ìmáàmù Nawawi rahimahullah ó ní ìnáwó káyà ọ̀nàkà ọ̀pọ̀lá àgbà kọ́ńtàkì ó ti kọ́ lẹ́ẹ̀mejì sílẹ̀ síwájú èyí tó pé ẹlẹ́ẹ̀kẹta eléyìí fi hàn pé kì í ṣe ẹ̀ka náà ló ṣe tọ́lá ọ̀sán فأرسل إليها وكيله بشعير fàṣàkì kọ́tù ẹni tó jẹ́ wàkíìlì fún bàbá àmọ́ ó fi ṣẹ̀rír ránṣẹ́ sí ìyàwó tó kọ̀ ọ́lẹ̀ so ṣẹ̀rír tó fi ránṣẹ́ sí yẹn ó bí inú torí pé ó ń wò pé ó kéré ní tí wọ́n máa jẹ èyí ṣe tọ́ pé ṣẹ̀rír nìkan ni ó fi ránṣẹ́ sí wọn. ó ń lérò pé kíkọ́ rẹ̀ tí ọkọ̀ orúkọ sílẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹta yẹn òun ní wọ jíjẹ àti mímu lórí ẹ̀ lókun ìgbà tó bá wà ní inú ìjà sọ òun ò sì mọ̀ pé ṣẹ̀ríà kìí ṣe bó ṣe lọ nìyẹn ìdí nu tí mo fi bí lórí ṣẹ̀ríà òbí ránṣẹ́ sí فقال والله ما لك علينا من شيء wakil tí ó rán wá ń sọ fún ń sọ fún fápímà pé ó ní nǹkan kan ló di wa níbẹ̀ nígbà tí ọmọ ìyá wa ti pọ̀ sílẹ̀ lẹ́nu ìjẹta kò sí jíjẹ kò sí mímu èyí tó gbé wáyé ẹ̀sán lásán ló ti ṣe kì í ṣe pé bóyá ó jẹ́ ọ̀rọ̀ ìyà lórí ẹ̀ ó tún wá búra fún wọn lọ́ọ̀hí máa lẹ́kì àárín ìlànà ìṣèlú. فجاءت رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له وفي مجلسي وكيل وقال تصفون نقاطي وسي وجيجاتي المنوية وصحبة النبي صلى الله عليه وسلم فقال ليس لك عليه نفقة النبي صلى الله عليه وسلم نواصفه هو ني وجيجاتي المنوية wọ̀fí lẹ́fẹ̀ nínú lẹ́fẹ̀sí mi wàdà sùkùnà ìwọ ibùgbé lọ sí lórí ẹ̀ torí pé ó ti kọ́ lẹ̀ pátápátá kò sì ní àǹfààní láti dá ọ padà. فأمرها أن تعتد في بيت أم شريك bàbá ní kó lọ fẹ́ ìjà ní ilé olùsẹ̀rí tó bá tó kò sí ilé tó ti lè ṣe ìjà rẹ̀ kó lọ sí ilé Umu Sharik kó sí ìjà. so níbí àlẹ́sà sálàm ó fi hàn pé ntí ọkọ rẹ̀ ṣe kò sábùrú kankan lórí ẹ̀ torí pé kò ní ìwọ̀ kankan tó jẹ́ jíjẹ àbí mímu àbí ibùgbé lórí rẹ̀. Umu Sharik gẹ́gẹ́ bí Imam Nawawi ló ṣe rí oní hádìí kùrẹ́ṣíyà àmìríyà arábìnrin ni tó jẹ́ pé kùrẹ́ṣì wá nínú kàbílà àmìríyà ìṣdà fọ̀bọ̀nìyà di sọ̀hábà ó wà nínú àwọn kan tí wọ́n jẹ́ onípò ah, èèyàn tó ga tó lápàlé nínú àwọn sàhábà níbi sọlọ máa ń lọ sílẹ̀. ثم قال تلك امرأة يغشاها أصحابي ولم يغطق قدر إيوا أرابي هجمون قولوا سيدة هدوري يغشاها أصحابي أو أصحابي اليوم الغولية فاعتدي عند أمي ابن أم مكتوب لو سيدة ní ọ̀dọ̀ ibnu ummi maktum fa innahu rajulun a'ma torí pé afọ́jú lòun tàbọ̀ àyínà ti yá àgbàjì kò lè bọ́sọ inú ilé rẹ̀ torí pé kò lè rí ọ. fẹ́yìndà àdálkì fa áàbì ní ìní tó bá tí wàá parí ẹ̀jà kò ni. so àlẹ́fà àtàlà wọ́n rántí pé Ummu Sharik àwọn sàábì rẹ̀ máa ń lọ sí ọ̀dọ̀ rẹ̀ tó pọ̀ ó wá pa aláṣẹ kókó lọ ṣe ìgbà ní ilé Ibnu Ummi Maktum torí pé yẹn afọ́jú ni kò ní máa rí ìhòòhò arábìnrin tó ń ṣe ìgbà tó bá fi ìjẹ́ pé wọ́n bọ́ sọ́ọ́lẹ̀. islam àwọn afa ni yàtṣáha asuhaabi yàtàràdàdúnà àléhà èyí pé wọn wọnú ilé rẹ̀ tó pọ̀ ní gbogbo ìgbà ìmáàmù Nawawi wọn ní kánú yàtúrúnà ọmọ sharif ويكثرون التعبد عليها للصلاة وذلك ومن في زيارة لدى أم الشريف وسمى له لقوبة تويبي أميريني ó sì ní ó máa ń tọrẹ ìdí nù tí ọ̀pọ̀ ọ̀gbà tó fi lọ wọ ilé rẹ̀ tó ẹni tí ń ṣe rí gbà lọ gbogbo ọgbà àwọn tó ń wọlé ìlú ọ̀nà rẹ̀ wọ́n ràn án lò ìdí nù tí alẹ́ ṣàṣàlẹ̀ sọ pé kọ́ lọ ṣe gbà ní ilé ìdílé nílé mọ̀tò fẹ́yìnà àlẹ́ǹtì sàádìlẹ́ni ayé àdìlẹ́ni tí ọba ti parí ìdá jẹ́ kí n to e idi lo ti opo ogba to fi lo wo ile re to eni ti n se ri gba lo gbogbo ogba awon to n wole ilu ona re ni won ran an lo idi lo ti ale sasale so pe ko lo si gba ni ile n lo idile nile moto feyina alenti saadileni aye adileni ti oba ti pari ida je ki n mo قالت فلما حللت ذكرت له سنبا تموتي كوا قال عدة مقاسية ليس عسانا جسو انتقاري عدة ثم أن معاوية ابن أبي سفيان وأبا جهل خطباني ثم معاوية وما أبي سفيان أتي أبو جهل wọ́n wá bá mi sọ̀rọ̀ ìyàwó wọ́n fẹ́ fẹ́ mi. bóyá ìdí tí àlẹ́sà sọ́nà ti ṣe sọ pé ó kàn sóhun tó jẹ́ pé wọ́n mà tó bá parí ìdà kàtó wípé ó ti ní lọ́kàn láti fẹ́ obìnrin yẹn fún Usama ọmọ ẹgbẹ́ yìí. so àlẹ́sà sọ́nà ó wá bẹ̀rù pé pé ó lè parí ìgbà fún ọmọ mọ̀ báyà àwọn ọmọ mi lè bá sọ̀rọ̀ tí ó sì fẹ́ wọn láì jẹ́ kó mọ̀ lẹ́tọ́ ti bẹ́ẹ̀ náà nígbà parí ìgbà síwájú kó tó wá sọ́dọ̀ àlẹ́sà sẹ́là àwọn olùbásọ̀rọ̀ ti wá ọ̀kan látọ̀dọ̀ àlẹ́sì sọ́lọ́báwà àríwọ̀ sẹ́lẹ̀ inú tó wù ú sí. وقال رسول الله صلى الله عليه وسلم أما أبو الجهل فلا يضع عصاه عن عاتقه ìpè abújáǹjọ sọ̀rọ̀ èyí owó eégún kìí fi pọ̀pá lélẹ̀ lórí láti èjìká rẹ̀ ẹni pé gbogbo ògbà èjìká rẹ̀ ni pọ̀pá máa wà. kí ni túmọ̀ àwọn afáàní ìtumọ̀ èéfì pọ̀pá lélẹ̀ láti èdè bẹ́ẹ̀ pé ó máa ń rìnrìn àjò tó pọ̀ torí pé arìnrìn àjò pọ̀pá ni wọ́n ti kọ ẹrù tó bá dé wọ́n kọ wọ́n àti sí èjìká wọ́n mọ̀ sí lọ. so kìnnáyà ni pé ó máa ń rìnrìn àjò pọ̀ obìnrin òsì tí nífẹ̀ẹ́ sọ́kùnrin ti máa ń rìnrìn àjò gbogbo ìgbà tí ò ní máa rí i àbí wọ́n pé sọ̀rọ̀bù nínú ìṣà a máa ń na obìnrin onínú fùfù ni wọ́n máa ń na obìnrin pọ̀ eléyìí òun ló fẹ́ fẹ́ pé ó jọjú nínú ọ̀túnlẹ̀ tí àwọn àfáàfẹ́ torí pé ìwáyà Imam Muslim ó wá ní wá àmà àbújá فرجل ضراب للنساء أما أبو جعفر ìyẹn ní sọ pé wọ́n ń na obìnrin púpọ̀. wà á mọ Muawiya fasọ̀lùk láàmà nàdáwò àmọ́ Muawiya sọ̀lùk ni ìlúwó lọ kò sí tí ó fi tọ́jú rẹ̀. sọ tá sì wò ó irú àwọn èèyàn méjì yìí kìí ṣe tí obìnrin máa ń fẹ́ obìnrin ò ní fẹ́ fẹ́ ọkùnrin tí máa ń yí ẹ̀ pọ̀ obìnrin ò ní fẹ́ fẹ́ ẹni tí ò lọ tí ò ní lè tọ́jú ẹ̀ so and then obìnrin yìí lọ́wọ́ àlẹ́sà àṣálà ipò ẹni tí wà wá ìmọ̀ràn ẹni tó bá sì wà wá mọ̀ràn ní ọ̀dọ̀ èèyàn bẹ́ẹ̀ni bí ẹni tí èèyàn fọ àtẹ̀lẹ̀ àmàlẹ̀ so yẹ láti ṣe lọ sí àpò léè tí yóò ṣe láǹfààní so lẹ́yìn náà wọ́n sọ pé àǹkíṣe Usama lọ́fẹ̀ẹ́dù ǹjẹ́ òní wá fẹ́ Usama bíi fẹ́ Usama ọmọ Zayd fàkàní hàtìmù ọkàn rẹ̀ kọ́ bọ̀fẹ́ fẹ́ Usama ثم قال أنكشوا أسامة بن زيد أنا يبعثوني كنت يقول كنت فنكى حتبه لما فيه فجعل الله فيه خيرا ونوى في رسي بيع وتطبع فاغتبطت به ذنب àwọn ará Madina àwọn gẹ́gùnà kan káwọn náà ìlú orípa nínú ìgbéyàwó ìtàwọn náà sọ níbi المستشار يعني هو مروى أميننا ẹni ọkọ ẹni afọkàtà ni tí ẹ̀yẹ́ sì lè fún ní ìmọ̀ràn tí tí ó ṣe láǹfààní tí ọ̀nẹ́tìsà sẹ́nà ó ṣe nà sí àpò tí àwọn àpáàtì ní nà sí àní ipò bí ọ̀ràn ẹ̀yà ni èèyàn gbọ́dọ̀ mọ àléébù kan tó wà lára ẹni tí wọ́n wá ìmọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ èèyàn tí kọ̀rọ̀ fẹ́ẹ́fẹ́ kí ni òun da ẹ̀ lórí ẹ̀ gbogbo bó ti wù lórí ẹ̀yà láti sọ nǹkan ẹ̀ bá mọ̀ lórí ẹ̀. kí wá nídìí tí obìnrin fi kọ̀ lọ́kàn ẹ̀ láti ọ̀fẹ́fẹ́ Usama Usama ọmọ ẹgbẹ́ mi ẹrú ni tí a bọ́ ẹrú kúrò lọ́rùn rẹ̀ nínú kàtígórì àwọn èèyàn lásìkò náà àwọn tí wọ́n jẹ́ ọmọlábí wọ́n nípò wọ́n ní ju ẹ̀ńtọ́jẹ́ bí ẹrú tí a bọ́ okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ torí pé lẹ́yìn bàtà bá bá okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà yóò ti jẹ́ ọmọ fún ọ̀gá rẹ̀ tó bókùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ so bẹ́ẹ̀ sì ni ọkùnrin Quraysh so Quraysh wọ́n yìí fẹ́ tẹ́ tí ì ṣe Quraysh débò pé ẹjọ́ jẹ́ èèyàn dúdú èèyàn dúdú ni zayn ṣáàbù so Imam Nawawi قولي وأما إشارته بنكاح أسامة إشارة أن النبي صلى الله عليه وسلم سيتكفى أسامة فلما علمه من دينه وفضله وحسن ترافقه torípé ní tí ànábì mọ̀ nípa rẹ̀ níbi ìmọ̀ rẹ̀ àti ẹ̀sìn rẹ̀ àti ọlá tí ọlọ́run fún àti ojú ọ̀nà tó dáa ti ń tọ̀ àti ìwà tó kójú owó tó ní ìdí inú tí alexa asana fi sọ pé kó fẹ́ ìsáàlà so táwọn náà bá máa gba ènìyàn mọ̀ wípé kó fẹ́ nìkan yóò láti jẹ́ pé ó láwọn ohun tó dáa tá a máa ń pa rẹ̀ tá a fi rí kó ń tọ̀ wọ́n sẹ́yìn torí pé aláàkà ìgbàgbọ́ àrùn pé kéèyàn fẹ́ nìkan lẹ́yìn ìgbà tó bá ṣègbéyàwó nìkan àlàáfíà yóò tún wà láàrin yìí tó pé wọ́n tẹ bá tó bá ṣẹlẹ̀ nípa ìgbéyàwó èyí náà ni wọ́n wà ká. tó yẹ láti fún yẹn ní máa tó dá. tó àdéhìí àwọn fàwárí tó pọ̀ ló wà nínú ẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé ó fún wa mú ìkàmọ̀ pé obìnrin tí a bá kọ̀ sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò sí ìwọ jíjẹ àti mímu àti ibùgbé lórí ọkọ̀ tó kàn án lẹ̀. tọ́ba wá fún ìsàbùrú mẹ́ẹ̀ torí pé ìsàn so lásìkò tí ń ṣe ìdà lọ́wọ́ yẹn kò pa dandan kí ọkọ rẹ̀ fún lóúnjẹ àbí kó fún ní mímu àbí kó fún ní kùkù. ṣùgbọ́n mọ́sálà yìí àwọn àfa àwọn ní ìyàtọ̀ ẹnu lórí ẹ̀. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ kò ní náfàkà. fífún ní jíjẹ àwọn kan ní òsì náfà pàtàkì lórí ẹ̀ eléyìí ni mọ́dà ìmáàmù àti Ahmad àti ìmáàmù Malik àti ọ̀pọ̀ nínú àwọn fòkàáwò Nàìjíríà àwọn méjèèjì yẹn ohun tó sọ náà ni pé kò sí ìfúnni ohun tí àdéhùn yìí tó fi hàn yẹn alábìrin lẹ́yìn sàdákì àléyìn lẹ́kọ̀ọ̀kọ̀ tó ń wọ́n dà sọ̀rọ̀ ó ní ìwọ jíjà tí nínú àbí ibùgbé lórí ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn kan ní ìwọ káfọ́ lóúnjẹ ń eléyìí ni mọ́dábà bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó lẹ́ni ẹlẹ́ẹ̀kejì ó ní ibùgbé ibùgbé yẹn náà àwọn afáàlà tún ṣe ìyàpọ̀ ẹnu lórí ẹ̀ ọ̀rọ̀ wọn náà lórí ẹ̀ ọ̀nà méjì ni òní pé kò sí ibùgbé fún un eléyìí ni mọ́dàbí imam ahmed àti dawud àgbọ́nìí òun sì ni ọ̀rọ̀ ibn abbas torí hadith tí a òní nọ́ọ̀sì lórí mọ́sálà yìí torí pé ó ní wàhálà sókùn náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé èèyàn láti kó níbi tí ó ti ṣe é gbà bẹ́ẹ̀ níbi eléyìí ni ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n wò àwọn ọ̀rọ̀ olùmọ̀ nítorí ti sẹ̀rí ni pé ọlọ́run sọ pé askinu hunna min haifu sakantum min wujidi ẹ fún wọn níbùgbé níbi tẹ́yìn náà ń gbé tẹ́ ẹ bá kọ obìnrin ẹ fún ní ìgbé tí ó gbé ní ìkẹyìn náà gbé nínú tí ọlọ́wọ́ bá ṣe fún tí ò ju agbára yìí lọ. ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn jẹ̀múù ọ̀rọ̀ tó lẹ̀ nítorí pé ìgbà rẹ̀ a bá bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ áwà náà ó ń sọ̀rọ̀ lórí obìnrin tá a fọ́ lẹ̀ tó sì la tá a sì láǹfààní àti ìdápadà ìdínú tọ́lọ̀ ní látàbí rí làálùmọ̀lọ́ọ̀hún yóò fi tó bá àdàbà rẹ̀ ká torí bẹ́ẹ̀ mà bọ́yọ́ náà bá lè chéǹjì àlámọ̀lì náà ìwọ́tọ̀ ọ̀ọ́lẹ̀ tẹ́lẹ̀ síwájú kó tó parí gíga lórí olè dá ìyàwó rẹ̀ inú rẹ̀ ti lè rọ̀ ìbínú tó mú ọ tó fi kọ́ lẹ́yìn ó lè ti rọ̀ tó sì ní ìfẹ́ ìyàwó rẹ̀ padà. so eléyìí rẹ̀ pé ọ̀rọ̀ tí ó tẹ̀wọ̀ kò lẹ́yìn pé obìnrin ta kọ́ lẹ́yìn ìwọ̀ pátápátá kò ní ìwọ jíjẹ kò sí ní ìwọ ibùgbé. tọ́ obìnrin ta kọ́ lẹ́yìn níkọ̀ mẹ́ta tí ẹ̀sẹ̀ pé ó lóyún eléyìí kò ní kò sí jíjẹ fún kò sí lóru fún bẹ́ẹ̀ sì fún kò sí ibùgbé fún nígbà tó bá ń ṣe nígbà lọ ṣùgbọ́n obìnrin tá a kọ́ọ́lẹ̀ ní kọ́ọ́lẹ̀ pátápátá tó sì lóyún níbi ó ní ìwọ jíjẹ torí oyún tó ní torí oyún tí ń bẹ ń pọ̀ ẹ̀tọ́kọ ẹ̀ náà ni so yóò sì jẹ yóò mú kó tó di pé ọmọ yẹn gan máa yóò máa kúrò nínú ẹ̀ so ó ti padà dá kí ọkọ ẹ̀ ó ṣe ètò jíjà àti mímu fún torí oyún tó ní inú so ọlọ́ni wà ní kúnnà wùlá ti hamlin fa an fi kú àlẹ́ ìhìn náà hatta yàgbọ́ àlẹ́ hamlin tí obìnrin tẹ́ ẹ̀kọ́ lè tó bá pé ẹ̀rù tó lóró ni so ẹ máa jẹ fún wọn títí wọn fi bímọ so níbi tá a bá kọ̀bọ̀ yìí náà tó sì lóyún mú so jíjẹ àti mímu orí ọ̀kan lọ́wọ́ ṣùgbọ́n ẹni tí a kọ̀ sílẹ̀ ìkọ̀sílẹ̀ ọ̀jẹ̀ ìyà tá a lè dá padà eléyẹn ó ní ìwọ jíjẹ ó sì ní ìwọ mímu. bẹ́ẹ̀ ló ní wọ ibùgbé torí pé lásìkò yẹn ìyàwó lòun náà njẹ́ àti mọ̀ pé ìyàwó ni tọkọ rẹ̀ báyìí kú náà kódà kọ́mọ́tì ìparí jà o lè fi hàn pé lásìkò yẹn ìyàwó tó bá parí ìjà tuntun yẹn ìyàwó torí pé àsìkò tí ń ṣe ìjà rẹ lọ wọn ẹ ní ìyá ṣe ṣe ṣe ìyàwó mi mọ ní tí wọn sọ pé lágbájá ẹ̀dá ọkọ rẹ ó sì ti tẹ́lẹ̀ mi. so masala ẹlẹ́ẹ̀kejì àdìsí tó rẹ̀ wá pé ó di dandan kí obìnrin ó ṣe ìjà bàbá kò sílẹ̀ ìdá ìdá kejì tí ó ń ṣẹlẹ̀ lónìí àwọn obìnrin ò ṣe é gbà torí pé ikú kúrò ìyà pẹ̀lú ìyàwó so láti bẹ náà ló sì fẹ́ lù ẹ̀ tí ó máa lọ ohun tí ń ṣe kò sí tó kọ̀kọ́ ohun tí ń ṣe kò sí tó káwọn òbí ẹ̀ ẹnì kan ò ní paláṣẹ pé kó ṣe ìdà bẹ́ẹ̀ obìnrin tá a kọ sílẹ̀ yálà ìkọ̀sílẹ̀ pátápátá ni àbí alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀ kejì ó di dandan wájib ní kó ṣe ẹ̀jà. bákan náà àdìsí fi hàn pé ó tọ́ ó lè ṣẹlẹ̀ kéèyàn wọ́n sì lé kọ́rọ́ńsẹ̀ ìsílẹ̀ fún ìyàwó ẹ̀ torí pé arákùnrin yìí ò nítorí ìyàwó ẹ̀ wákìlì ọ̀ràn. ìmáàmù Nawawi oní sí ìjàwá sọ̀tàn lákòókò yìí ìkọ́lẹ̀ tí ò sí nílé ó tọ́ ó tọ́ súnlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́rin halal ni ká ṣe wàkálà níbi àwọn ìwọ̀ yálà èyàn fẹ́ ṣe transaction ó lè ṣe ó lè ṣe wàkálà ẹni pé kó pàmí ẹlòmíì yàtọ̀ sóhun gangan kó lọ si transaction yẹn tó bá sì ti ṣe ó ti bọ́ sí nìyẹn kò wá ní padà wá sọ́dọ̀ ẹ̀kọ́ wá sọ́dọ̀ à ah, transaction tó ṣe yìí wà wọ́n kí ìlú rẹ̀ ni lópin ìgbà tó bá ti parí transaction yẹn tó ń tọ̀ ó sì ti kúrò níbi tó ti ṣe ó ti tẹ́ nìyẹn àwọn bẹ́ẹ̀ ni wọ́n níbi ìgbéyàwó àbí ìkọ obìnrin àbí àwọn nǹkan míì tó jẹ́ bí wàkálà tó jẹ́ bí transaction gẹ́gẹ́ bí hiba ẹ̀bùn àbí qard àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdíṣì ó fi hàn pé ó yẹ kí àwọn obìnrin ó máa wà ní abẹ́ ẹ̀bùn kìí ṣe pé gbogbo ìgbàlá fẹ́ kí ọkùnrin ó máa rí obìnrin bẹ́ẹ̀ sì ni àdíṣì tún yàn pé obìnrin gan fún rẹ̀ àfẹ́kọ́ máa rí àwọn ọkùnrin tí kìí ṣe ọkọ ẹ̀ torí pé kí ni anẹ́sà sálàm ó ní kí obìnrin ọlọ́sẹ̀ ìdà nílé Ummu Sharik á rántí pé àwọn sàádùn náà wọnú ilé yòó wọn ni rárá kọ́ lọ sílé ibnu ummi maktum léè tó jẹ́ pé afọ́jú ni so that eléyìn ò ní máa rí gbogbo tí ń bá ń ṣe nílé kò ní rí so eléyìí fi hàn pé obìnrin láti wà lábẹ́ ẹ̀bùn bẹ́ẹ̀ sì ni obìnrin ò ní máa ṣe ìgbà kọ́ máa lọ lé alájọyọ̀ kọ́ máa lọ lé olókùn kọ́ máa lọ síbí kọ́ máa lọ sọ́run àbí kọ́ lọ sọ́jà rárá o torí pé ìpele ni yóò fara balẹ̀ síbì kan títí àsìkò tí ọlọ́run bá ní tó bù fún pé yóò ṣe ìdáná. náà àwọn àfáà wọ́n ṣe ìyapa ẹnu lórí pé ṣé obìnrin lè máa wọ ọkùnrin tí ó jẹ́ àjálì tí ṣe ẹbí ẹ̀ tí ṣe ọkọ ẹ̀ àbí tí ì ṣe bàbá ọkọ rẹ̀ báńbá ń lọ láwọn tó lẹ́tọ̀ọ́ àti máa wò ó. ọ̀rọ̀ lákòókò ni pé àwọn afáà haramu ni tó bá yẹ pé wíwò náà pẹ̀lú ṣáwà ni pé ah ọkùnrin ló sì dáa tó báyìí ó náà ó sì ní ọlọ́kọ lé so eléyìí haram torí pé wíwò yẹn ìwò ṣáwà wọ́n ní haram ni eléyìí ni ìmáàmù Nawawi ló fi ẹsẹ̀ rẹ̀ nílẹ̀ torí pé ọlọ́run ní wa qul lil mu'minati yaghdudna min absarihin ẹ sọ fáwọn obìnrin mùmìnì kí wọ́n rẹ ojú wọn sílẹ̀ bákan náà hadithi nabhan mọ́wọ́nà ummu salama tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ ummu salama أني كنت عند رسول الله صلى الله عليه وسلم وعنده ميمونة mo wà lọ́dọ̀ àlẹ́sà àṣẹ́lẹ̀m mẹ́múnà náà sì wà lọ́dọ̀ rẹ̀ فأقبل ابن أم مكتوم وذلك بعد أن أمرنا بالحجاب ó ní ibn Ummi Maktum ó ń bọ̀ wá lẹ́yìn ìgbà tí àyà hijab ti sọ̀kalẹ̀. So فقال النبي صلى الله عليه وسلم لا نبي صلى الله عليه وسلم أو يوح ميمونة أم سلمة احتجب منه أولو إجاب قولي ابن أم مقتول في مبوع أني أو يوح بصوتي يا رسول الله أليس أعمى لا يفسرنا ولا يعرفنا تبقى فجوني قولي روا بس ni ọmọ ó ní ànábì bá sọ pé afa àmàyàwáni afa afa àmàyàwáni àǹtúmá sáfọ́jú lẹ́yìn tó ń bá sọ wá jẹ́ afọ́jú tí ò lè rí ní sẹ́yìn afọ́jú sẹ́yìn ò lè rí. alẹ́sùtùmá tùfsìrọ́ọ̀nì sẹ́yìn ọ̀mọ rí ni kí lélẹ́yìn túmọ̀ sí ó túmọ̀ sí pé òótọ́ fún obìnrin kó máa wọ ọkùnrin ọlọ́kùnrin tí èsè tiẹ̀. Now, Abu Dawud tí ó gba àdísì wa wọ́n ní hádà lé àzíwájì nàbí sallallahu alaihi wasallam wọ́n àwọn àfáà míì wọ́n sọ pé eléyìí khususiyya ni fún àwọn ìyàwó ànábì lásán àbí àwọn ìyàwó ànábì nìkan wípé tí a bá wòye sí ìdà tí Fátímà ṣe ní ọ̀dọ̀ ibnu umu maktum afọ́jú tẹ̀lẹ̀ yìí قد قال النبي صلى الله عليه وسلم لفاطمة بنت قيس بقى نعم صلى الله عليه وسلم فاطمة وما قيس بيه اعتدي عند ابن أم مكتوم فإنه رجل أعمى تضعين ثيابك عنده لو سيعد لدى ابن أم مكتوم تريد فجني ó lè máa bọ́sọ so now say obìnrin ò ní máa rí dájúdájú ọ̀nà ṣùgbọ́n Imam Nawawi pé ẹ̀rí wọn yìí ẹ̀rí tó lẹ́ni torí pé nígbà sọ ni pé gbogbo ẹni tí wọ́n bá wó yẹn pẹ̀lú ṣáháwà haramu so obìnrin yẹn náà tó ń bá ń wo Ibnu Ummi Maktum pẹ̀lú ṣáháwà haramu ni fún náà ṣùgbọ́n bọ̀rúurí ni torí pé kò síbi tí ó ti ṣe ẹ̀dà so èyí tó sì jẹ́ pẹ́rẹ́ náà ni ọkùnrin ò ní máa rí torí pé ṣáwà ó lágbára jù lágbàn ọkùnrin tó bèrè lọ. ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ni pé wọ́n ní kò sí aburú ń bẹ̀ kóbìnrin kó máa wo ọkùnrin lópin ìgbà tí ọba ti sí fìtínà nínú ẹ̀ èyí ni pé tí amúlò bá wà lórí lórí pé òní jẹ́ ìtìlẹ̀ fún èsì níbi èsì wọn. wọ́n ní ẹ̀rí àwọn ní ẹ̀rí ṣe àìṣá lọ́wọ́ bí ọ̀rọ̀ àwọn àgbà tó sọ pé lọ́kọ́dé wọn ń tọrọ sí lọ́wọ́ ìfọ́nà lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ yọ̀wọ́ mẹ́rin àlàbáàbí tó tọrọ sí i. mo rí àyẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ dọ́kítà tó dúró níbi ẹ̀fún yàrá yìí. والحبشة يلعبون به àwọn ìran habasha wọ́n ń ṣeré nínú mọ́síláṣí wọ̀rọ̀sùn lùkọ́rì yàtún ní ìdájọ́ anẹ́sà sẹ́nà tó ń ṣe kíra àkókò pẹ̀lú aṣọ rẹ̀ àwọn ìdúró ìlànà ìdí mò ń wo ilé fẹ́ǹsì sọ tí ó bá jẹ́ ìtọ́kùnrin àìsàn láti lọ́wọ́ eré káwọn abáṣà eré tó ṣe kọ́kọ́ nínú wọn tẹ́lẹ̀ sàkọ́nà òsì pọ̀ fún wọn. so èyí ṣe pé lópin ìgbà tí a bá ti ní ámú ẹni pé kò sí àbúrò kò sí fìtínà tẹ̀tọ́ nílẹ̀ àbí kò tiẹ̀ ní jẹ́ fìtínà jíjẹ́ fìtínà rẹ̀ ó dènà so òun sí àbúrò. bákan náà kò sí aburú fún obìnrin fún ẹni tí ń bá ń tẹ ìgbà lọ́wọ́ ká sọ ọ̀rọ̀ pẹ̀lú òwe ká sọ̀rọ̀ sí pẹ̀lú òwe gẹ́gẹ́ bí ìṣe pé ọ̀rọ̀ tí a kó já ká ká orí ẹ̀ tẹ́lẹ̀ nítorí ọ̀fẹ́ fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó náà lọ́kọ́ wọ́n yá ìyẹn ní gẹ́gẹ́ bíi pé tọ̀ nígbà tí ẹ bá parí nígbà à ń bẹ òun torí pé àdéhùn àkọlọ sọ fún pé báyìí ta àlẹ́rìkì ta àìní ìlú tó o bá parí nígbà lójú ìbọn. sọ̀dẹ́ kí n gbọ́ yẹn ó láti fún ní ìtura pé ó ní ìkẹ̀kẹ́ tí àlẹ́ sọ kí ni tí ó bẹ́ẹ̀ náà ni ọkùnrin mi náà tó bá sọ bẹ́ẹ̀ sí. ok níbi inú àdìsí àlẹ́sà sọ́nà sọ fún obìnrin pé Muawiya sọ̀lú ẹni pé kò ní lọ wípé Abuja ẹni tí máa lọ obìnrin níbi ṣé kìí ṣe kí bá torí pé alégíbà ò ní ká sọ̀rọ̀ èèyàn pẹ̀lú tí ò fẹ́ lẹ́yìn rẹ̀. torí pé ìmọ̀ àlàyé bákan náà ìmáàmù Nawawi ó ní ọ̀dí ìbá bó tiẹ̀ jẹ́ wípé haram ni halal ni ní àwọn àyè kan nínú àwọn àyè yẹn ó ní àtàbọ̀nbọ̀ ẹni tí àyè jẹ́ ẹni tí àyè jẹ́ tó sì mú ṣẹ́kùwà lọ sọ́dọ̀ ẹni tó lè gba òun gba tó lè gbòòrùn jà. sọ ó lè lọ ilé lágbájá yàn mí jẹun ẹlẹ́ẹ̀kejì ni alìsíánà àdàtọ̀bí ìmúǹkà kéèyàn wáyà ìrànlọ́wọ́ torí àti yí ohun tí ò dá padà bóyá níbi ẹ̀sìn kéèyàn yí padà sí déédéé so ó tọ́ fún ẹni tí a fẹ́ bóyí ẹ̀ padà sọ pé lágbájá ń nǹkan báyìí eléyìí ti ṣe ríbà torí pé aṣọ ní aṣọ torí tó lè bá wí ni sódà tó lè bá ṣe tí ó ṣe má ẹlẹ́ẹ̀kẹta ó ní ìbéèrè tí ẹ máa ń wá fatuwa gẹ́gẹ́ bí arábìnrin kan ṣe sọ pé ìyá ọkọ òun àwọn ni zawji ṣẹ̀fì ipe kìí fún ní jíjẹ tí ó tó wọn àtàwọn ọmọ òun níwájú alẹ́sà àtàlẹ̀ ló sì sọ bẹ́ẹ̀ so níbí kìí ṣe gíyìbà torí pé ó wá fátúwà wá ní sọ́dọ̀ alẹ́sà àtàlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹni tó bá jẹ́ aburú tó jẹ́ ìbẹ̀rù fún mùsùlùmí táwa ti máa kí ni nǹkan tó ti ń bẹ lára rẹ̀ lágbọ̀rọ̀ jìnà sí àbí tá a gbọ́dọ̀ fura sí so irú eléyẹ àlìsọ́mọ́ òṣèlú lágbájá ń tẹ́lá ìgbà ilé ṣe o ẹ jìnà sí o ó lè fa wá lára ọmọ ìwé eléyìí ni àwọn àfa hadith tí wọ́n tẹ̀lé láti máa sọ pé lágbájá wa'if lágbájá munkar hadith لابد متروك أبي بعد عليه لا تلك نصيحة تعذير تلك إعتمام فارو فارو بحديث عليه الصلاة والسلام كان يأتي بابو من يوسف سوى قوانا وقوانا إليك أن يكون مجاهرا لفسقه أو بالعزم èyí àti ọ́yẹ́ pé gbangba ní kí n ṣe ẹgbẹ́ òfin ṣe ah, fíṣkù ìwà ẹ̀ṣẹ̀ àbí bídà àti ń ṣe sọ àdéṣe tàbí àwọn mùsùlùmí lórí ìwà ẹlẹ́kẹ̀rin tààríf ìjúwe èyí ojúwe rẹ̀ pé lágbájá tí ń tẹ̀rìn o so tí ń tẹ̀rìn o àìsàn so ẹ̀yìn rẹ̀ láti ń sọ ṣùgbọ́n aṣẹ́kùn lè ìjà ẹ̀dá òní mọ̀ àbíjọ́ lágbájá tó ka yẹn àbí lágbájá tó kú yẹn àbí afọ́jú àgójì nǹkan kàmá yẹn gbogbo orú yẹn ó dàrí fún kò sí aburú lẹ́gbẹ̀ẹ́sẹ̀ bí ìgbà. náà nínú àdìsí ló fi hàn pé kò sábúrú fún wọ̀nyí tí ó kọ̀ láti má jẹ́ kí ẹni tó ń ṣe wàlí lórí ẹ̀ ó fẹ́ ẹni tó jẹ́ ẹni tí ò lò lọ tí ò ní lè tọ́jú obìnrin kò sábúrú lẹ̀ bẹ́ẹ̀ níní owó lọ́dà ọmọ owó lónìí ó ní ẹni tí ó bá gbówó lọ dáadáa tó rí richness bí aṣọ sí ẹni tó ń lè sọ tó pé náà rẹ̀ so tó bá pé èèyàn ní tí ò ní nǹkan kan tó ń ṣe tí ó fi lè máa tọ́jú ìyàwó ẹ̀ èèyàn tó jẹ́ wẹ̀lẹ̀ ó lè sọ pé ah, òun ní lè fẹ́ arákùnrin òun ní lè tọ́jú rẹ̀ sábúrú rẹ̀. bákan náà ó fi hàn pé ká lè máa wá ìmọ̀ràn láti ọ̀dọ̀ olùmọ̀ torí pé arákùnrin ó sáwá bá àlejò sọ́kàn bá wà nínú sọ́kàn yìí. صح والله أعلم باب العدة باب سواء رسول باب العدة عدة كلمة إيه؟ اسم مصدر التي عد يعد عدا ينطق ibi tá a ti mú láti fi adat oní òǹkà torí pé obìnrin ti ń ṣe rídà á máa ka àsìkò tó fi ń ṣe rídà yẹn títí yóò fi pé tí yóò fi kó níbi rídà ìyẹn ni wọ́n fi ń pè ní rídà. بل شرعا أني اسم لمدة معينة تتربص بها المرأة أوقع أسكو سيو يوت تعبدا لله tí ó fi jọ́sìn ọlọ́run àwọn tafatuan alazaun àbí tí ó fi banújẹ́ lórí ikú ọkọ ẹ̀ tàkíńdà ló ń bàrá àjẹbá torí pé ká ló ní àrídájú pé kò lóyún so ìgbà yẹn àtàrù pàlà àbí àlùwàfà ìyá náà kọjá pé àkọsílẹ̀ sílẹ̀ àbíkọ́já pé ọkọ obìnrin kú ìgbà náà láti lórí àlàídà asùn rẹ kíra ọlọ́run àti sunna alẹ́bí sọ́mọmọ àwọn ìwọ̀sẹ́lẹ̀ àti ìjìmá àwọn olùgbà ọlọ́run sọ pé wọ́n mú tọ̀làkọ́ àtú ìyàtàrọ̀ bọ́sùnà bí àǹfùsì yìí sàlẹ́ àtàkùrù gbogbo obìnrin tí a bá kọ̀ lẹ̀ wọ́n fi ara balẹ̀ fún alùpùpù mẹ́ta alùpùpù yẹn ìtumọ̀ rẹ̀ ń bọ̀ wá. alùpùpù ìtumọ̀ rẹ̀ ń bọ̀ wá. bákan náà ọlọ́run sọ pé wọ́n dá ìyẹn ìsúnami lẹ́nu lọ ìdílé nìṣá ìkó àwọn tí wọn ò ṣe àìbọ̀ mọ́ nínú àwọn obìnrin yìí. إن ارتبتم تمن سيمتي فعدتهن ثلاثة أشهر عدة حسنتها واللاتي واللاتي لم يحفظ أتاوه بنتي في عدة بويا أتاوه بني وتي برسي في عدة ẹwà kọ̀ọ̀lẹ̀ tó oṣù mẹ́ta lòólò wọ̀rùn láti àkùnmárì ajalohun náà ayyàbọ̀ àdáhàmàlú ṣùgbọ́n àwọn tí wọ́n bá lóyún àsìkò táwọn òṣìṣẹ́ yìí dà ní pé àsìkò tán bá bímọ tán bá ti bímọ tán tọ̀ ìgbà wọn sì ti parí náà ni kódà kọjá pé lẹ́yìn ìgbà tọkọ wọn kú fún àsìkò díẹ̀ ni wọ́n ti wọ́n bímọ yẹn wọ́n ti parí nígbà kódà pé lọ́jọ́ tí ọkọ wọn kú ọjọ́ náà lọ́parí náà ni wọ́n bímọ wọ́n ti kú òun bákan náà ọlọ́ni والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا ẹni tí ọlọ́run bá mú lọ́nù yìí tó sì fìyàwó sílẹ̀ àwọn ìyàwó tó sílẹ̀ yẹn wọ́n kó ara dúró síbì kan fún oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ṣùgbọ́n ẹ̀rí ìdá láti súnmọ́ ànábì sallallahu alaihi wasallam ó pọ̀ jantirẹrẹ nínú ẹ̀rí àdísì níṣùwà ọmọ Mukhrima ìpè Subay'a al-Aslami ó bímọ ba'da wafati zawjiha bilayali lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ kú nínú àwọn ọjọ́ tó lóǹkà. فجاءت النبي صلى الله عليه وسلم فاستأذنته antankiha ó wá wá sọ́dọ̀ àdéṣà kánà pé òun wá àṣẹ láti ọ̀dọ̀ rẹ̀ fún òun sì gbéyàwó lẹ́yìn ló bímọ tán fa ábìnà náà ànábì bá fún láti fanáka ákì ó sì gbéyàwó torí pé ó bímọ lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ kú fún ọjọ́ díẹ̀ so nígbà tó sì ti bímọ lọ́sọ̀ọ́ ó lè ṣègbéyàwó hikma tó wà bí ìjà hikma bẹ́ẹ̀ tó pọ̀ nínú rẹ̀ ọlọ́wọ́ba tabaraka wa ta'ala ó ṣe ìjà yìí ní àsìkò kan tí obìnrin bá péyà pẹ̀lú ọkọ rẹ̀ yálà ó kọ sílẹ̀ ní àbọ́kọ náà ti ẹ̀wà kú àṣírí tó lágbára àti ọgbọ́n àtòyẹ tó ń bẹ́ẹ̀ ó pọ̀ nínú ẹ̀ al-ilmu bi bara'ati rasul obìnrin ti lè lóyún lásìkò náà tá a bá ní bọ́kọ rẹ̀ ti kú náà ni ó ti lọ sẹ́nu mi oyún ọkọ rẹ̀ yóò gbé lọ fún ọkọ kejì tó gbé tó fẹ́ so níbi nasábà bẹ̀rẹ̀ sí bàjẹ́ nìyẹn á lọ gbé wọ ẹlòmíì á gbèsè lòmíì so nasaba wọn wà lúpọ̀ tí ìrù yẹn bá sì ti ṣẹlẹ̀ àṣáàdì wà ń bẹ̀ aburú sì ń bẹ̀ ń bẹ̀ pàápàá jùlọ lásìkò òjò pé civilization ti dáyé ó lè lọ ṣe DNA ní ọmọ kan máa tó kí fóun kì í ṣòṣòwò yóò sì máa ṣàgbá lẹ́bi pé ó mà wípé ó lo ìṣètò òun ó sì lọ gbé wá bò ó. ọ̀pọ̀ àwọn èèyàn láti tọ́ ọmọ ní iléèwé láti tọ́ ní yunifásitì kan tó mọ̀ ìpamọ́ kan láwọn bí wọn. nínú àwọn ọgbọ́n tó tún wà níbẹ̀ ni pé tàtúwìlù zamanu rọ́jà àti lè mú kọ́lá. Ah, kí àsìkò tí a kọ obìnrin sílẹ̀ kó tó di pé yóò jáde kó nílé rẹ̀ ọ̀rọ̀ wa pẹ́ díẹ̀ torí ọ̀pọ̀ ọgbà tí máa ń fa ìkọ̀sílẹ̀ obìnrin náà lè bínú ìbínú yẹn sì ni ó láti ìyẹn lè bínú lọ́jọ́ kan lọ́jọ́ mẹ́ta lọ́sẹ̀ kan lọ́sẹ̀ méjì ṣùgbọ́n lọ́rọ̀ aburú kéèyàn bínú bínú bínú títí oṣù mẹ́ta ọkàn ìrọ̀lọ́rọ̀ àti kẹ́kọ̀ọ́ ló pèyà ó lè jẹ́ tọ́mọ ti wà láàrin rẹ̀. so nínú oṣù mẹ́ta tí ó fi ṣe yíjà rẹ̀ ọkọ̀ ọkọ̀ ti lè rọ̀ yóò sì dá ìyàwó ẹ̀ padà so níbi àti ìbò marriage so a rí pé òye ọgbọ́n tó lágbára lẹ́nu nínú rẹ̀ والصيانة حق العمل إذا كانت المفارقة عن الحق torí ká lè sọ ìwọ̀ oyún tó bá pé ẹni tí akọọ́lẹ̀ olóyún sódà nígbà tó bá wá bí mẹtẹrẹ ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wá fírì láti kó wọn lọ. náà bákan náà ó wà nínú ṣíkúmọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé ọkọ ẹni ẹni tẹ́jọ ń gbé tẹ́lẹ̀ tẹ́jọ ń bímọ fúnra yìí ó kú wáyé pé kò á ní ìdásíkò ọkùnrin èèyàn kú kò tó jọ mẹ́ta mẹ́rin ó ti ti bọ́ ọ̀tá ó bẹ̀rẹ̀ sí rìn káàkiri ó bẹ̀rẹ̀ sí sọ̀sọ́ ìwà ọkọ̀ ọkọ̀ míì yóò dà pé àtọ́ òyìn ẹgbẹ́ ṣòkó lè jẹ́ pé àwọn obìnrin wọ́n lè kọ́ ọ̀pọ̀ wọn lé wọ́n lè mọ ìwọ ọkọ wọn àti àwùtàrí tí ń bẹ láàrin ara wọn sí kótó di pé ó kú tó wá jókòó fóṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá láti máa fi balójẹ́ lórí ikú ọkọ wọn. so àwọn hikma sẹ́ńtẹ̀ níbi ìdá ó pọ̀ ọ̀wọ́ ìta sọ yìí orí ẹ̀ náà ni láti dúró èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run tó fún wa ní ládẹ́ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run tó forí ẹ̀jẹ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.